كتاب رواه أبو داود والترمذي والنسائي بأسانيد صحيحة وقال الترمذي حديث حسن وعن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما قالا قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة في سفر فليؤمروا أحدهم حديث حسن رواه أبو داود بإسناد حسن وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال خير الصحابة أربعة وخير السرايا أربعمائة وخير الجيوش أربعة آلاف ولن يغلب عشر ألفا من قلة رواه أبو داود والترمذي وقال حديث حسن نلت سواج على àwọn ẹ̀kọ́ èyí tí ó yẹ kí ó máa bẹ lára èyí tí ó bá jẹ́ mùsùlùmí لكن من رياض الصالحين كليتي أفاوى أبو زكريا يحيى بن شرف النووي عليه رحمة الله نعم كتاب آداب السفر أقول يقول àwọn ọ̀rọ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ìrìn àjò gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé al-insan yantaqilu min makanin ila makanin akhar bi suratin tabi'iyya ọmọ ènìyàn ò lè dúró lójú kan ti gidi ọmọ ènìyàn ó máa síbì kan bọ́ síbì kan nírìn àjò aṣàlàyé fún wa níjókòó tó ṣáájú wípé àwọn nǹkan tó ń fa ìrìn àjò ó pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ ń forí sọ wípé min khasa'is al-insan nínú àdámọ́ ọmọnìyàn òun náà ni àtúfàfàrú ayé alìntìkọlù min makani ila makani akhar aw alìntìkọlù min watanin ila watanin akhar لأن مجرد الانتقال من مكان إلى مكان آخر لا يسمى سفرا كي يتبقى بصبه من إنه تيتو láti lè pe ìlú ní sáfà al-intiqal min ìgbòba ilá ìjọka láàrín ọ̀sága mẹ́dá sáfàrà ṣùgbọ́n asáfàr wal-intiqal min watanin ilá watanin akhar aw al-intiqal min baladin ilá baladin akhar li aghrad mọ̀kútẹ́lifà tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tó ṣe wípé nínú àdámọ́ wa ni pé a mọ ìrìn àjò láti ibì kan lọ síbòmí ẹ̀wà jẹ́ àtúmọ̀ ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ ìrìn àjò ìgbà ní àwọn ìdààmú mi tá a rí lórí àwọn ìṣesí ó máa ń wáyé látara ìfojúré náà súnà Nabi sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wa ma asabakum min musibatin wa ma asabakum min musibatin ma asaba min musibatin illa bima katabat aydikum wa ya'fu àtẹ̀lé àwọn nǹkan mí bẹ tó máa ń ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn látara ń tàà fọwọ́ ara wa fún ìgbà mí bẹ ẹni tó ń rìnrìn àjò lọ o nìkan ló wà ní ó sì rìnrìn àjò ó láti ó ń lọ sí Sokoto. tó wá gbéra lálẹ́ ìgbà tí ó rìn sáà ó dé ojúgbó sọ̀tọ̀ bá paná àwọn tó wá ń kọjá wọ́n wá sọ ẹmọ́ pẹ̀lẹ̀ yẹn o wọ́n o ó tú gbogbo tó lè tú lára ọkọ̀ níjọ́ sọ́lá àlọ́sọ́lá nípa ẹ̀rọ àjò ọmọ ìyẹn lè máa fojú rẹ̀ na súnà náà sọ́lá àlọ́sọ́lá bójú rẹ̀ súnà yóò kéré ma kí ẹ̀mọ́ fojú rẹ̀ ó lè máa fojú rẹ̀ na kó máa mú jẹ kó máa mú jẹ ṣùgbọ́njọ́ tí ìyá rẹ̀ ó bá jẹ yẹn ìyẹn náà fún rẹ̀ ni ó rẹ̀ pé á bòdì fojú rẹ̀ na súnà náà sọ́lá kọ́lọ̀ kó ṣọwọ́ mẹ́ kò sí súnà tí èèyàn fojú rẹ̀ náà nínú súnà lẹ́sọ̀lá àrùsílá tí kìí bá ṣe wípé ọlọ́run bá ń wọ̀yá àfú àǹtẹ̀fẹ̀ ọlọ́run máa ń sàmójú kúrò fún wa lórí àwọn nǹkan míì tó pọ̀ kò ní fẹ́ kí ìyà nǹkan yìí ó jẹ wá tí ìbá ṣe yìí ni gbogbo ara àbá ti mọ ìyà tó ń bẹ níbi kéèyàn fojú rẹ̀ lọ súnà mọ́sọ̀lá báàbù ti ṣe báàbù tọ́lá dòrò mọ̀kàtí وتأميرهم على أنفسهم واحدا يطيعون ojúpọ̀nà eléyìí tí a fẹ́ gbéyẹ̀wò lémi o lè yí tó ní ṣe pẹ̀lú ìsìnbáàrù ìsìnbáàrù lónà àìsùn níyàtò ó bá súnnà mú ó sì jẹ́ kàtí súnnà fara náà tọ́lá bí rúrùsùkọ́ tí ọba fẹ́ rìnrìn àjò kéèyàn ó wẹ́ ní kúnra kájọjọ rìnrìn yẹn kéèyàn ó wá yàn kúnra kó má jẹ́ ìwọ nìkan ló dá rìnrìn àjò bí a bá wá pọ̀ táà ní rìnrìn àjò nínú ẹ̀kọ́ rẹ̀ náà ni wípé wọ́ta mìírí yìí ala àǹfóṣìlì wàhídán yóò ti ẹ̀wọ̀ káyẹ̀ nìkan gẹ́gẹ́ bí olórí ẹnìkan ṣoṣo káyàn ló lórí tó ti bá mọ gbọ́rọ̀ sí lẹ́nu lórí ìrìnàjò eléyìí ni báàbù èyí tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò lèmi èèyàn túmọ̀ sí wípé lákọ̀ọ́kọ́ sómìnà òní kí a kọ̀wọ̀ rìnrìn àjò bákan náà tá a bá kọ̀wọ̀ rìnrìn àjò sómìnà ní kí ayẹ nìkan kó jẹ́ olórí wa lórí ìrìn àjò yẹn táwọn gbọ́dọ̀ sílẹ̀ irú ìrìn àjò wo ẹ̀rí tó gbà ní ìbẹ̀ àwọn èèyàn kan lè kóra wọn fẹ́ lọ rajà ó jẹ́ wípé ẹ̀yin bí mẹ́wàá ogún lẹ́mọ̀ ń rìn papọ̀ wọ́n sọ pé wọ́n lè dà lọ àwọn tẹ́jọ́ ń lọ ẹ̀kọ́ rajọ ìdíjọ́ rẹ̀ àjẹ́ súnà tó da ẹlòmí máa rò pé òun bí máa ń dá rìn àjò tó fáìmọye ọjọ́ kò lè tún tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́jọ́ tí yóò bá ṣẹlẹ̀ níjọ́ náà ó kábàámọ̀ wípé á kò sì mà kò mọ̀ mà dání abẹ́ aláṣùwọ̀n àwọn sàhálà kó mọ̀ ṣe àwọn kéèsì wọn. àní ìpinnu wọn máa rọrùn bí ọmọ àlùkùn náà kan láti ọ̀dọ̀ àfáà Abdullahi bin kọ́lọ́wọ́n bá tí ó bá yọ́nú sí bàbá àtọ́mọ́ قال قال رسول الله صلى الله عليه وسلم الشرع وبع فيك الله حسيك الله وبع بيقول صباحي لو أن الناس يعلمون من الوحدة ما أعلم أنا صلى الله عليه وسلم أنا بنت باتي ويقول gbogbo èèyàn bá mọ ẹni tó ń bẹ tí gbogbo èèyàn bá mọ nǹkan tí èèyàn àjẹ́bí mọ̀ níbi aburú tó ń bẹ níbi kéèyàn máa dá ní ìrìn àjò ni màsára rọ́ọ̀kì ń bilé ilé wàhálà ẹnìkan tó fẹ́ rìnrìn àjò kò ní máa dá rìnrìn àjò lóòrùn lóòrùn nìkan tó bá ṣe ní tó gbogbo èèyàn mọ ní tí èèyàn àjẹ́bí mọ̀ tọ́lọ̀ fi mà mí nípa aburú tó lè ṣẹlẹ̀ níbi kéèyàn ò mọ dárìnrìn àjò lóun nìkan lóòrùn ẹnikẹ́ni àtúnṣe fọwọ́ gbáyà wípé òun nìkan ó mọ dárìnrìn àjò lóòrùn láìṣẹ́ lórí pẹ̀lú ẹ̀. حديث رواه البخاري عفاوى الإمام البخاري أو نوزع وعن عمرو بن شعيب láti ọ̀dọ̀ àpá àwọn amúrò ọmọ ṣùháì àbí ẹ̀jẹ̀dì yìí látọ̀dọ̀ bàbá ẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá ẹ̀ rọ́bì ọgbà àni ọkọ̀ọ̀l kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ ọlọ́wọ́ bá tí kí àti ìdọ̀lọ́gbà ń bẹ fún sọ wípé àrọ́ kí bú ṣètò ẹnìkan tí ń dá rìnrìn àjò òun àti èso nígbà wọn wà ní ṣètò náà àwọn onírìn àjò tó ti páwọn méjì péré ni wọ́n rìnrìn àjò yẹn èyí ni àwọn méjèèjì ni wọ́n bá dà nǹkan pọ̀ wà sàlẹ̀ àzàtú rọ̀kì bọ̀mù ṣùgbọ́n tó bá pé mẹ́ta èso sí pẹ̀lú wọn rọ̀wọ́ Abu Dawud afọ́ Abu Dawud ni wọ́n gba ẹgbàwá náà wà Tirmidhi àti والنسائي بكنا فهو النسائي أو نبوا بأسانيد صحيحة ولو الدواء أو الدواء لا لافع وقال الترمذي حديث حسن أفوى الإمام الترمذي وني حديثنا حديث حسن أفوى الشيخ الألباني عليه رحمة الله أو حسن حديث يوم ولد السوداني وعن أبي سعيد وأبي هريرة رضي الله عنهما لا تعدفع أبو سعيد أدفع أبو هريرة قال أنكو يوم سعون قال رسول الله صلى الله عليه وسلم وجيش الله وبعثك أتيك الله بأن بيكون صويبه إذا خرج ثلاثة في سفر tí àwọn èèyàn tí wọ́n pé mẹ́ta kan tí wọ́n bá jáde láti ìrìn àjò fọ́lù ánìrù àhàdáhùn níṣẹ́ ni kí wọ́n fi ẹnìkan nínú wọn ṣe àṣáájú kọ́bù sọ̀gá kọ́bù apàṣẹ láàrin wọn tí èèyàn mẹ́ta kan tí wọ́n bá jáde láti ṣe ìrìn àjò kí wọ́n yan ẹnìkan nínú wọn tí wọ́n máa gbọ́dọ̀ sílẹ̀ fọ́lù ánìrù àhàdáhùn kí wọ́n fi ẹnìkan ṣe atọ́kùn tàbí olùdarí wọn lórí ìrìnàjò náà hadithun hasan rawahu abu da'ud bi ismail hasan wa ibn abbas radiyallahu anhuma láti ọ̀dọ̀ abu abdullahi abbas kọ́lọ̀ kọ́yọ́ sí bàbá àtọ́mọ́ عن النبي صلى الله عليه وسلم قال إن شاء الله وما تلك الكلام بعد ذلك خير الصحابة أربعة èyí tó dáa jùlọ nínú alábàárìn alábàápé ó bẹ̀rẹ̀ látòrí èèyàn mẹ́rin alábàárìn alábàátò tí ẹ̀ bá bèèrè wípé òǹkà wo ló ti bẹ̀rẹ̀ anábìnrin mẹ́rin ló dájú wọ̀kẹ́rù sàrọ̀ ya arúgbà òmìnira àwọn ọmọ ogun alábọ́ọ́dé òǹkàwó ló fọkàn balẹ̀ ànábìdẹ ọgọ́rùn mẹ́rin wọ̀kẹ́rù ìdìyòóṣì èyí tó dájú níbi ọmọ ogun tó pé ló ń kà òun náà ni arba àjú àlà kí wọ́n pé ní ẹgbẹ̀rún mẹ́rin wala yuklaba fún aṣọ́ra alfa min qilla nítorí wípé ọmọ ogun tó bá pé ẹgbẹ̀rún méjìlá bí wọ́n ṣe tó lẹ́gbẹ̀rún méjìlá wọn kódà àwọn tó pọ̀ jù wọn lọ wọn ò lè rí wọn mú mọ́lẹ̀ wọn borí wọn min qilla níbi kíkéré òǹkà sí wọn sí àwọn lẹ́yìn òǹkà yẹn ti tó pẹ̀lú àánú ọlọ́run láti borí ogun rọ̀wáwó Abu Dawud afọ́wọ́ Abu Dawud ni wọ́n gba ẹgbàwọ́ ọ̀rọ̀ náà wọ́n Tirmidhi hadithun hasan tí a bá wọ àwọn hadithi mẹ́rẹ̀ẹ̀rin tí a kà ní abẹ́ báàbù yìí náà ní ti afọ́wọ́ afọ́wọ́ wọ́n jẹ́ ọmọ bíbí fún afọ àwọn ọmọdún ní ọ̀tọ́ rọ́bì ọ̀lọ́ owó tààlà àdìbòbà abẹ́ aláfúránà wọ̀ tààlà ọlọ́run jẹ́ kí iná wa kó máa dínà abdullahi bin umar afal bàbá rẹ̀ àti bàbá àtọ́mọ ni wọ́n jọ kéwú papọ̀ lọ́dọ̀ tani lọ́dọ̀ àmẹ́rin ọmọ ọmọ ọmọ ayé kò sí láì síbẹ̀ ìwọ àtọmọ rẹ lè jọ máa lọ rí tó kò sí tó bẹ̀ Abdullahi bin Umar Umar bin Khattab bàbá àtọmọ wọn jọ ṣe kíni o wọn jọ kí lọ́dọ̀ àwọn ìṣọ̀lá wọn wá ní ọmọ bọ̀ wá kẹ́kọ̀ọ́ nílé tó oní ìtòlúpọ̀mọ rẹ tó ń lọ ìtìjú ńlá ni ó jẹ ọmọ ló kù láti قال عبد الله بن عمر الوفاني عمر بن الخطاب الوفاني لما جاء باع ومنات جاء باعي وخير هذه الأمة على الإطلاق بعد النبي صلى الله عليه وسلم وأبي بكر من عمر بن الخطاب لين بعد بعد ما صلى الله عليه وسلم tàbí dámú àfáwà Abubakar Siddiq ẹni tó tún lórí ìlọ náà lómọ yìí òun náà ni àfáwà Umar bin Khattab radiyallahu anhu pẹ̀lú àníyàn dáadáa tí àfáwà Umar bin Khattab tó fi bá àlẹ́ sallallahu alaihi wasallam lò ọlọ́run bá tún gbé màjáde látara ọmọ tó bí ìyẹn náà ni ọlọ́run náà ni Abdullahi bọ̀nàkọ́mọ́ àfọ́ Abdullahi bọ̀nàkọ́mọ́ náà gba àdéhùn wọ́n láwọn gbọ́ tánà sọ kọ́rọ̀ ọ̀tútù lọ tánà lè sọ wípé lọ ẹnna náà sà àná ònà kò mọ́ lórí mùsùlùmí nì ṣùgbọ́n ọ̀rọ̀ tánà lè sọ ń dọ́nà tánà lè dojú rẹ̀ kọ àwọn mùsùlùmí mọ́tàbá wo tẹ̀lé àná ọ̀rọ̀ yẹn kì í ṣe mùsùlùmí nìkan ní nǹkan yẹn lè tẹ̀lé kódà ní ṣe mùsùlùmí náà ó lè fojú wí náà ìdààmú onírin òṣèlá Muhammad sallallahu alaihi wasallam pé tí àwọn ènìyàn bá mọ èyí tí ọlọ́run fi mọ̀ ní tẹ́lẹ̀ ànábì mọ̀ nípa aburú tó ń bẹ níbi kéèyàn máa dá ní ìrìn àjò ṣòyẹ́ túmọ̀ sí wípé ànábì sallallahu alaihi wasallam ànábì fi rinlẹ̀ wípé aburú ń bẹ níbi kéèyàn máa dá ìrìn ìdánilẹ́bí sọ yẹ bó ṣe rí ẹlẹ́bí lè sọ wípé ọ̀ nígbèsí ayé àtọ̀sáàtò kò nǹkankan òṣèlú tí ó tọ́ rẹ̀ ṣùgbọ́n sọ wípé kò kọ́lọ̀ kó máa aburú rẹ̀ ó bá ṣẹlẹ̀ bí mẹ́ta irú ẹni tí ń lọ sí ìtọ́kọ̀ pé méjì mẹ́ta bó ṣe títì wọ́n yọ ọkọ̀ òun yóò lọ sí bọ́nẹ́tì tó ló tún lọ síbi sẹ́yìn tó tún lọ tàná tó tún lọ bọ́nẹ́tì ẹni pé ẹni tó bá kó sí irú ìdààmú bẹ́ẹ̀ rí yóò mọ̀ ìgbé ìtànà ní sallallahu alaihi wasallam òótọ́ ni pàápàá jùlọ àwọn ìrìn àjò tó bùkátà ọ̀nà tọ̀nà tọ̀nà tí ìbá jẹ pé ibi tọ́rọ̀ ilé ayé dé lásìkò ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bóyá ìlú kan ló ń gbé ìlú mi lè ní òṣìṣẹ́ tó bá ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ tó bá ti lọ́nà yóò fẹ́ gbé nìkan kó má jẹ́ nìkan ṣùgbọ́n ti tọ́rọ ilé ayé dé ní ìsìnná kọ́lọ̀n kó tún ṣàrẹ̀ gbogbo ẹ̀ ti òdìfọ́jú pọ̀ tó bá tún gbé nìkan tó dùnkún dandan lọ́nà tẹ́pàdà gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀wọ̀ àdáwò lóbi jẹ́pẹ́ wọ́n tẹ́kọ̀ fìlà láti ṣe ìbẹ́nu lẹ́bí náà wọ́n lẹ́mú ìlú kan fẹ́ẹ́dìgì tí náà láti bẹ́ẹ̀lẹ̀ láwùjọ gbogbo nǹkan ní ìdòjú gbogbo nǹkan ní ìdòjú dáadáa yóò wọ̀ sọ àìdá àìdá yóò wọ̀ sọ dáadáa sí tó burú ṣùgbọ́n gbẹ̀yàn sẹ́yìn ọkọ̀ gbàdé lójúgbó ọba ní pàk ọba pálí dáwù ìwọ́n náà kó tó sọ oṣù ọ̀gbọ̀njọ́ tọ́lọ̀ bá là ọ níbi nǹkan yẹn ó pinnu pé láyé ẹ kódà kó orí ìyá rẹ lẹ́lẹ̀ ní òní èyí tí fitna tó sọ wá dàrẹ́ nípa sọlá àmàjá wọ̀là àfún ṣùgbọ́n eléyìí ò sọ fún wa pé ọ̀rọ̀ tá ní sọ́mà sọ́mà ń ìpadà kéèyàn gbìyànjú àlàkọ́dúrí tọ̀kọ̀ bọ́lọ̀ bá jẹ fún ìyàlágbára tó àdúgbọ́lọ̀ bá jẹ fún ìyàlágbára ma kéèyàn má máa dání ìrìn àjò pàápàá jùlọ ìrìn àjò tó jẹ́ ìrìn àjò afòrú rẹ̀ ẹnìkan lọ nọ́ọ̀sì nísìn ọba gbọ́dọ̀ àwọn kan nínú káàdì níbòlẹ̀ ń lọ àwọn òfẹ́ dé Kaduna òun ó jì sí Kaduna láàárọ̀ ọ̀la ẹ̀yìn nìkan

òun náà ó gbàgbé débi pé àlàáfíà ara rẹ̀ ó wíìkì ẹni tó gbé ìjọba nàìjíríà rẹ̀ jọmọ́tà ẹ̀pọ̀ nìkan ni kí ni ó sílẹ̀ rẹ̀ yóò tẹ̀lé ìdí ẹ̀ka náà sọ́lá ọ̀sọ́lá sọ wípé lọ́wọ́ ànàm náà sọ̀yà àlàmú nà nínú ìwà àdẹ́tí mọ́ àlàmù àlẹ́bí ní tẹ́ ẹ bá mọ tẹ́mi àlẹ́bí mọ́ nípa kéèyàn ó mọ dárìnrìn àjò ni ẹnìkan ni yóò ní gbìyànjú owó tààwù lónìí kan so ẹ tún wo ẹ̀kọ́ bá ní sọ́lá sọ́lá kọ́ táwọn ọdún bá o wá ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàdà táàbù ní gbọ́dọ̀ sádàbí rẹ̀ ànábì ń sọ pé bó ṣe kírun rẹ̀ bó ṣe rùkú rẹ̀ bó ṣe forí kalẹ̀ rẹ̀ bó òní àti bá bàbá ńlá bàbá tí wọ́n ń gbà ọ̀rẹ́ àlẹ́ àti ní ọdọ́ ń kí ọ̀rẹ́ láà ẹ tún wo ọ̀rọ̀ ìrìn àjò àmẹ́bí fún kọ alẹ́ mọ́ nílé kò sí nǹkan kan tí àwọn aláyé nínú ìmọ̀nà yálà náà lámọ̀rí ẹ̀sìn ni àbá lámọ̀rí ayé gan-an àyàfi kárí bá nẹ́bí sọ̀rọ̀ mọ́ ọkọ̀ àrẹ̀wò àrẹ̀wò sọ́lám àmẹ́bí ti kọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ lẹ́gẹ́gẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá lè ti mú ìmúláwọ̀ ṣùgbọ́n tí èèyàn bá lè fi ẹnu ṣe ápá rẹ̀ ìyá rẹ̀ ó di onítọ̀ ọlọ́mọ jòkà sí kọ̀ǹgẹ́yà àdíjọ ọlọ́ọ̀kejì orí ti àfọwọ́ amúrù ọmọ ṣùgbọ́n kan àbí ọ̀jẹ̀tì tó ṣe ọlọ́wọ́ wá tí wọ́n dá rìnrìn àjò èṣù làwọn méjèèjì àwọn táà lè pè ní onírìn àjò ó bẹ̀rẹ̀ láti orí mẹ́ta gbogbo bí tí a bá ti ń rí tí wọ́n ń pè yàn ní ṣẹ̀tọ́ la yẹnsámù ayẹ̀kọ́ náà ṣẹ̀tọ́ náà ní ò túmọ̀ sí pé èṣù lẹ́nu yẹn nìkan sọ pé alimọ́ra atú ṣẹ̀tọ́ pé obìnrin o èṣù ni wọ́n láti ìyẹn ò túmọ̀ sí pé èṣù ni gẹ́gẹ́ àgbẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé èṣù lè tètè yí ẹni ẹ̀bẹ̀ ń fẹ́ èṣù lè tètè ráàyè wọlé sẹ́ni ẹ̀ lára ṣètúmọ̀ ẹ̀ ni wípé àrọ́kìbù ṣètọ́ ẹni tó lè kó nìkan ní dá rìnrìn àjò èṣù lè tètè bẹ̀ nífẹ̀ẹ́ èṣù lè tètè dá nǹkan rú mọ́ lọ́wọ́ dáadáa ọ̀kan náà ọmọ ìyá wa ó máa ń rìnrìn àjò láti lọ ṣòro ìrìn àjò ń sì ní ibi tí wọ́n máa ń dé sí ibi tí èèyàn kàn máa sùnta àwọn olówó tí wọ́n sùn ṣàjà ọ̀rọ̀jà wọn ò sáà fẹ́ gbalé kí náwó pọ̀ sí ṣùgbọ́n ẹni nìkan kọ́ lẹ́jọ́ rìn àjẹ́ wọn pé méjì ẹ̀fà ibi tó wá ń sùn yẹn ẹnìkan wá obìnrin kan wá sọ fún ọ pé kan wá sùn lé òkú àwọn àwòrán àwọn olójú ìgbọ́n àti pàtàkì sí àwọn ìyàpọ̀ lọ́kọ́ ní ara ọ̀nà ìjà sùn àti báwọn jẹ́mọ́ ẹni wá ní òun dúpẹ́ lọ́dọ̀ sí èso nìkan pé nígbà mi tòun dúró náà kò lọ sùn bẹ̀rẹ̀ nǹkan ibo lọ́fẹ́ lọ sùn ọlọ́mọdé yóò dára obìnrin kọ̀ wá sílé ọmọ báyà kò lọ́kọ́ ló lé lọ sùn bẹ̀rẹ̀ òní òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe òun nìkan sẹ́ẹ̀fì dákò nìkan ni ṣètò ọ̀nà ọ̀gbọ́n ìjọ sùn òmùsẹ́ nìkan kan pẹ̀lú àṣẹ ìbọ́ọ̀nù máa àlùwà wà nílẹ̀ ìsìnlẹ̀yìní àbáàdì èsù máa bẹ pẹ̀lú ẹ̀ inú èsù máa ń dùn tó bá rí pé wọ̀nìkan ló dá wà no matter kùránì tó há sórí no matter mùtúùnù ìníyà tí ń bẹ lára tó bá ti dáwà lọ́wọ́ nìkan to jùlọ tó wájú tó wẹ̀ tó rẹ̀ ní tó fojú tọ̀ ṣètò ní oṣù mọ́ yóò máa gbóró irú ìjọ lẹ́nu kọ́ra kọ́ bá tó ń bèèrè tó ṣètò náà sọ pé ṣùgbọ́n ni kan ò rí o nínú ilé ẹni láti jẹ èkúté ń dodo sẹ́nìkan tí ọmọ tó bá ti sọ ẹnìkan ṣètọ́nù ma dáwà bí o tìrìpọ́lọ̀ wọn bá fi dáwà ròyìn rẹ̀ ní Al-Qur'an innama ṣètọ́nù yad'u hizbahu liyakunu min ashabi sa'id yad'u dáwà ṣètọ́nù náà máa ń ṣe dáwà bí ọlọ́mọ jù kí ìdí tí ẹ̀yìn méjì

ìdí nìyẹn tó jẹ́ pé méjì ní òfin ìtọ̀ gbogbo tó wà nínú ẹbí wa ìdí méjì torí pé àdéjì ní ìbẹ tánàlá sálàmù bọ́lá fún méjì náà tánàlá ní aṣọ ìtọ́nù máa lùwáhí wà nínú ìsinmi ní àbàájọ tánàlá sálàmù sọ pé èṣù ń bẹ pẹ̀lú ẹni tó bá dá wà lóhùn nìkan ṣùgbọ́n bí a bá pé méjì èṣù jìnà sí i ṣùgbọ́n níbi orí sáfà méjì náà ò tí ì lọ́wọ́ èṣù torí pé orí ìrànṣẹ́ wà yẹn ẹ gbúdọ̀ yẹn nìkan kó jẹ́ àtọkùn gbọ́dọ̀ bá jẹ́ méjì ó lè mọ̀ fẹ́rọ̀ wà sàlẹ̀ àtàtọ̀rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kú mẹ́ta ibẹ̀ ni ìrìnàjò onírìnàjò tí wọ́n bọ́ lọ́wọ́ ṣètọ́n ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ṣòyàn túmọ̀ sí wípé tí a bá fẹ́ wo nǹkan púpọ̀ lórí ìrìnàjò ó bẹ̀rẹ̀ láti orí mẹ́ta sókè bákan náà hadith ẹlẹ́ẹ̀kẹta ó ní hadith tí Ànábì sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ ó pa láṣẹ wípé tí a bá ń bẹ ní orírìn àjò káyẹ nìkan kó nítọ̀ kó jẹ́ aṣáájú wa atọ́kùn wa lórí ìrìn àṣetánà náà sọ́dà mú pa yìí sí ìgàtul amọ̀ fàlù àmìrú àdàmù àlàádà yẹ̀kùtẹ́dì òjò àó yẹ̀kùtẹ́dì ànìyànjú àlàáfìlú ìpìlẹ̀ níbi ìpaniláṣẹ òun náà ni yẹ̀kùtẹ́dì òjò àlàámú àfìlúhú yẹ̀kùtẹ́dì òjò ọ̀rọ̀ ẹ̀yàn òun ni bàbá ti wà lórí ìrìn àjò ká yan ẹnìkan kó jẹ́ aṣíwájú wa aṣíwájú wa yìí òun ni yóò mọ̀ sọ wípé tọ́ ibi tá a dé ìta bá ti dé ìgbà ẹ̀jẹ̀ ká sinmi gbogbo àná ọgbà ìpé ibi tá ti sinmi nà ní máa ń tẹ̀ lórí ìrìn àjò ń gbà mí ẹwà ń lọkọ̀ ẹ̀jẹ̀ ìrìn àjò lọ ẹnìkan wá ní tá ti dé lóṣà ẹ̀jẹ̀ ká dúró ká kírun kápízóòlù ẹn tó ń darí tẹ́yìn gẹ́gẹ́ àmì orúkùn ẹjẹ́ ká dé ọwẹ́nà káàkiri jámù láàrin ìṣúrù ọ̀làṣì èyí tí olórin ọba ti sọ gbogbo ànúgbà torí pé ìrìn àjò ṣètọ́nù mọ́ báyìí tí wọ́n ń dúró lórí ẹ̀yìn tí ẹjọ́ yóò nara yẹn nìyẹn látara àdélé ẹnìkan gbúdọ̀ wà gẹ́gẹ́ atọ́kùn tẹ́ẹ̀ máa sí lẹ́nu tẹ́ẹ̀sì kí ni ó tẹ́ẹ̀ fi ọ̀rọ̀ sí ní ẹnu sọ kíṣọ̀ kan àwọn bẹ lórí ìrìnàjò àwọn tó bí mẹ́rin nínú ọkọ̀ ẹnìkan wá ń ẹni yẹn ní òun fẹ́ gbọ̀nsẹ̀ lò ẹni tí wọ́n wá yàn gẹ́gẹ́ bí kó jẹ́ àmírù sáfà òun wá sọ wípé ẹ má jẹ̀ka dúró níbi ẹ jẹ́ ká rìn síwájú dáadáa kó tó di wípé ẹnìyàn ò gbé òjò bẹ́ẹ̀ ẹ sọ nùgbé ilé ò tó owó ní ẹgbẹ́ náà lẹ́yìn ọ̀hún gbé kó dúró wọ́n sá ẹni tó bá gbẹ̀sẹ̀ yẹ òun súnmọ́nugbó ó wọnú láti jọba gbà tí wọ́n dúró ṣẹ́jú mẹ́wàá ogún ṣẹ́jú ọgbọ̀n ṣẹ́jú ìwò ló dé jẹ́ ọgbọ̀n ṣẹ́ náà ló tó bá wọn bá ní kó wọ́n wà ìgbà tí wọ́n rí ejò ńlá kan ni wọ́n rí orí rẹ̀ ẹnu ìjẹ̀ ẹ̀rọ òṣèlú lọ́kẹ́bí tó dúró sí bóyá orí èrè ìjẹ̀ yàgbẹ̀ ní ẹ̀ṣẹ́ lójoojúmọ́ kò ní dálé pé wọ́n tàn sáàkì àwọn èèyàn tán wà rẹ̀ wọ́n bá pa ìdíyẹ rẹ̀ kò lè pa ẹni ẹni kì í ṣe pé òun náà wà ní ọkọ̀ ìjọ náà ó ní òun wá rántí ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹni dáwọn yẹn yẹn kó ní káwọn wájú pé káwọn ó rìn síwájú torí ètò ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam ó ṣe pàtàkì kí a máa dì mú ká sì máa pàtàkì bàbá ń bẹ lórí ìrìn àjò ká fọ̀rọ̀ fẹ́mi kalẹ̀ pàápàá jùlọ ìrìn àjò pé ọ̀pá gbogbo wa pọ̀ ní òkè jẹ́ pọ̀ lọ́wọ́ nígbà ọba lọ́wọ́ kọ̀ gáràjì láti bó síbó ọ̀rọ̀ wọ̀ papọ̀ kí nìkan là ń lọ ṣùgbọ́n ẹ fọ̀ọ̀rọ̀ bó ṣe dráìvà lẹ́gbọ̀n sí lọ́nà àmọ́ ìgbéró tó yẹ jọjọ gbéra gbogbo ilẹ̀ jọjọ gba ọkọ̀ yẹn lápòtí ẹ ṣáta ọkọ̀ yẹn sìn ẹyẹ nìkan nínú yín ẹ̀fọ̀ sùn lẹ́nu lànà ìwà sọ́nà ìjọba fún ẹ lò á mìíràn kó jẹ́ aláṣẹ àti olùtọ́sọ́nà fún ẹ̀dẹ́ká tó yí tí a bá ti fẹ́ jẹun bí báyìí ní ká ti dúró ibẹ̀ láti jẹun ẹnì àwọn òwúrọ̀ tó ń gbèsè jùlọ náà ẹ̀fọ̀ rẹ̀ sí ẹnìkan lẹ́nu àǹfààní tó pọ̀ tó wà bẹ̀ yàtọ̀ sí àǹfààní tó pọ̀ tó wà bẹ̀ èyí ó tún gba ládá wípé èèyàn kí ni o èèyàn tẹ̀lé súnmọ́ àmẹ́bí sọlọ́ọ̀lọ́ọ̀hún àlejò àtúntò gbogbo àwọn ẹ̀kọ́ ládàbí yìí ó ti sọnù mọ́kọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ́wọ́ kódà mùsùlùmí ò tiẹ̀ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ wà ara mi jùlọ lóbi jẹ́ pé lè ta nǹkan ẹnu mẹ́rin ẹ jẹ́ ká dá ara wa padà sínú súnà mẹ́sàn-án àṣọ ẹ̀kọ́ mẹ́rin gbàgbé ẹ̀kọ́ yáàyè tí a fi ń lo ayé nínú súnà mẹ́sàn-án àṣọlá ibẹ̀ ló wà èyàn gbọ́dọ̀ gbọ́ súnà yìí tí wàá rí mọ́dà èyàn gbọ́dọ̀ gbọ́ súnà yìí kí ìbágbépọ̀ rẹ̀ pẹ̀lú ọmọlàkejì wá nira náà torí pé súnà ó tún wá ṣe súnà ó fọ̀ wá mọ́ súnà ó jẹ́ ká mọ̀ tó tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́ àwọn yìí àríṣirin rẹ̀ bẹ̀rù pé anábì sallallahu alaihi wa sallam olùrẹ́ ní àgbà lànàbì jẹ́ gbogbo ẹ̀ tó bá fi tán láti gbọ́rọ̀ sí anábì sallallahu alaihi sallam lẹ́nu àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sí àka ìlú àti ẹ̀kún ẹ̀rí tó gbọ́rọ̀ sánà ìbílẹ̀ àfún Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ní hadha al-bab tadammana mas'alatayn wọ́n ní dáa bá wo báàbù yìí mas'ala méjì ló kó sínú alákọ̀ọ́kọ́ ni pé annahu yanbaghi lil-insan pé ó dáa pọ̀ fún ọmọnìyàn an yakuna ma'ahu rifqatun fi safar wàhálà ìsàfihù wàdà wọ́n ló dáa pọ̀ tí a bá fẹ́ rìnrìn àjò kí èyàn ó pínṣẹ̀ papọ̀ pẹ̀lú àwọn èèyàn ní kẹ́ẹ̀jọjọ ìrìn àjò yẹn kí ẹ̀mọ́ dáa ní ẹ̀fẹ́ lọ rajà ní ẹ̀jọjọ tó gbé àwọn nínú mẹ́ta wọn náà fẹ́ lọ rajà ẹjọjọ rìn papọ̀ ẹjọjọ nínú ẹjọ rìn papọ̀ ẹlòmíì látara bí ọ̀kan jù nǹkan òun tètè tọ́jà ṣáájú wọn òun dá lọ kò tó láwọn ìtókù yorùbá ní ẹtí bẹ́ẹ̀ tí kékeré kan ṣe nǹkan kékeré kan náà máa ṣe wàlẹ̀ àdá kọ́lá nàbí sọ́lá àrùsàlà ìdí ìdánajú fi sọ pé làwọn yàrá mu náà sọ máa fi wàhádà tí máa sára rọ́ọ̀kì gbòǹgbèlè ilẹ̀ kọ́tùn wàhádà tó bá ti rí pé àwọn èèyàn bá mọ téèyàn ànábì mọ̀ níbi aburú tó ń bẹ níbi kéèyàn máa dá rìnrìn àjò ni ẹnìkan ìbá tún ṣe fi òru rìnrìn àjò lónìí أن الإنسان لا ينبغي أبدا أن يسير وحده في السفر ونكودا كي ما تتراو لأنه ربما يصاب بمرض أو إغماء أعلى أما ọmọ nìyàn lè ṣe kí ni o kí àárẹ̀ mú lórí àjò lẹ́nu ìsọ̀lẹ̀ kan ó lè sick

ìkejì lè sá tí ó lọ sọ nílé pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ̀wò súnà oríṣiríṣi nǹkan ló lè ṣe ibẹ̀ yẹn láti wá gbóòórùn pé àṣé kóbìnrin máa tráfù bìbéèrè mahram èyí burú dáì ọkùnrin làwọn fẹ́ yóò ṣe bá àjò ẹjọ́ ní papọ̀ ẹ wá wo obìnrin tó ṣe wípé abdu'if tó lẹ ní wọ́n ń dá tráfù ọkùnrin ní onídòsí ìyàwó rẹ̀ ní pàtó ètò ọ̀dà ọ̀sọ̀ yìí ọ̀dà ọ̀ ẹ bá dán kẹ́ pé ó ti padà lé kó lọ sùn ó sì lè sùn night bus sínú ìyàwó rẹ̀ lọ́wọ́ ọ̀kan náà ọmọ ẹ̀yà ó sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ àwọn night bus àwọn bọ́ọ̀sì ńlá luxurious bus line ó ní òun àti ẹlẹ́yàwó làwọn jọjọ́ rìnrìn àjò lóòrù ìgbẹ́ ẹlẹ́yà ọ̀fẹ́ wọ́n wá ń sọ pé tí bọ́ọ̀sì ó dó láyé ìgbóhùn òlè dúró ìgbóhùn òlè dúró níbi táwọn àwọn òlè ìyàwó yìí sì ní ẹlẹ́yà ìgbẹ́ ìdìpọ̀ ìjọ lágbára dé nínú ọkọ̀ àfáà lọ sá nínú báàgì wọn wọ́n yọ aṣọ bí ìró ló fi bo ẹlẹ́à rẹ̀ tí wọ́n sì dọ́gba rẹ̀ bẹ́ẹ̀ ìnàjọ́lọ́lọ́ jama káwá sọ wípé kò sọ́kọ̀ rẹ̀ ẹ́mẹ̀ gbóòrùn ọ̀gá ẹ̀sẹ̀ tó báwo ni ọ̀la ìṣòtítọ́ èyí tó wá fúyẹ́ lórí ìrìn àjò kò sí tí ò lè ṣẹlẹ̀ tí nǹkan kan láàbù kan bá ṣẹlẹ̀ ọkọ kọ̀ọ̀kọ́ dìfẹ́ǹdì ìyàwó ẹ̀ ìjì ò bá ṣe ìyàwó ọkọ̀ ló fi fara gbà kan àwọn máa ń tọ́ pọlọpọlọ àwọn èèyàn tí wọ́n takò sọ́nà àwọn ìṣọ̀lá bẹ́ẹ̀ tó rí pé ìdààmú òjì ìkẹyẹ sí ìṣẹ̀lẹ̀ fún wọn pẹ̀lúmí ní pé ẹ̀sọ́ obìnrin ẹ̀sọ́ wọ́n dẹni yẹpẹrẹ ọmọ ogún ọdún lọ́kùnrin ó lè travel ẹwà ní obìnrin ọmọ ogún ọdún kò lè gba travel irú ẹ̀sìn wo ni ẹ́ kódà tó bá tún jẹ́ ọkọ tí máa ń tẹ̀lé ìyàwó rẹ̀ tó máa ń ṣe máa rọ̀ mọ́ ẹ̀ àwọn mí ó tún máa fi ọtí ẹ̀ pé ah, ẹ mọ̀ láyé o nígbà tẹ̀ fún níṣẹ́ àbájẹ ọkọ tó níṣẹ́ lójú méjèèjì tí ó mẹ́ta ló lórí kí ẹwọ́ lè tó fẹ́ yẹpẹrẹ súnà mẹ́sàn-án lọ́wọ́ rẹ̀ kì ṣe báàbù kì kò ṣe kò sí inú báàbù ìṣẹ̀ṣẹ̀ báàbù báàbù àti bìdú ni ní ọ̀mọ̀ ni tó ń lẹ́gbẹ́ òòlì láwùjá rẹ̀ tó máa ń dá tíráàmù láńgbáláńgbá káàkiri kódà obìnrin ní olè kan ó lè dágbé ọkọ̀ tó lè táwọn tí ó mọ̀ táwọn obìnrin kan dọ́kan à ń bọ̀ láti Ìbàdàn bá mi kọjá àwọn ó gbé islander lóbi ẹgbẹ́ olówó báwọn ṣe kọjá ọkọ̀ bá ṣe wà eré nǹkan ju jẹ́ ẹ̀ta tó wọ́n ń lọ àwọn ọ̀gá irú àbùkù orílẹ̀-èdè ẹ̀ta fẹ̀ sọ̀rọ̀ ẹ̀yẹ sọ̀rọ̀ àwọn ọ̀gá ọ̀gá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aṣáájú ẹ̀ ojú ara àwọn olè gbà àtọ̀ ọlọ́run sọ àdé abalọ́nà àtàjú ẹ̀ bóun náà ti rí pa aṣáájú òun ó bọ́ nìkan lọ́wọ́ àwọn oníbàjúwà ìmú àwọn ọ̀rọ̀ ẹ̀dá àjọ lọ mú nílé sùúrù àti mùsábàkọ̀ ọdún èdè mùsùn òun kálukú lọ lọ sí ẹ̀mí tó ká tó wí ọdún lè bá kí mo fẹ́ pààyàn bẹ̀rẹ̀ wípé ọlọ́run ló wá yọ ọlọ́run ló yọ ìgbà táwọn ọmọ tẹ́kì bíi tírélà kan síwájú àìdá àgbà wọlé yẹn kéré òun náà gbèsèlé wa àsìkò tó wọ́n fi pàdé àwa èyí tí ń bọ̀ ni ò bá ka mọ́bẹ̀ ṣùgbọ́n náà rẹ̀ pé kò lẹ́ ní nípa náà ìgbé ìlú náà sáfẹ́ ìgbà wájú wọn ìbá ṣe pé ọkọ̀ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ tí kò lọ gbé wà kí ló dé ṣùgbọ́n òun nìkan orí rẹ̀ náà ń jọmọ́ bọ́bá lọ ṣe gbẹ́lú báyìí náà àwájú lọ àjọjọ dé roadblock ń bẹ̀ nígbà wá dé roadblock tá a débẹ̀ à ń gbé ọ́ngbẹ́nu tẹ̀lé wa lẹ́yìn báyìí lọ́wọ́ hàn ní wa ìyá jẹ́ tètè rí ìyá súnà Ànábì sallallahu alaihi wasallam ibi tí oore wà náà nìyẹn tò tó bá lè jẹ́ pé wọ́n ní ká mọ̀ mọ̀ dá ìrìn àjò bó wá lóbìnrin obìnrin máa dá tráfù káàkiri ó lágbára ọ̀ kọ́lọ́n kó ṣàánú wa àfọwọ́ ni wàhádà fi asfar alẹ́tì tàtàhákọ̀kù fìyà alwàdà wàhámà máa yà kúrò fi kùtùtù àmìràn التي لا تكاد تمر فيها دقيقة واحدة إلا وتمر فيك فيها سيارة فهذا وإن كان الإنسان في سيارة واحدة فليس من هذا الباب bàbá ní ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀nà tí èèyàn ń lọ tí ní tó fi débi tó ń lọ yẹ ọ̀nà yìí ò dá ọ̀nà yìí ò dá rárá bàbá má kò dín ẹ̀wà pé express rẹ̀ pé tó fi débi tó ń lọ lápàtì lápàtì ilé wà bí àwọn èèyàn wà bí ọkọ̀ ń lọ ọmọ ń bọ̀ èyí ò ní fọkùnrin ni o bàbá ní èyí ò kú sí abẹ́ ìdáǹsọ̀ yìí ṣùgbọ́n àwọn ìrìn àjò tó ṣe wípé àwa náà mọ̀ wípé ewu wà possibility nǹkan lè ṣẹlẹ̀ lójú ọ̀nà ó wà òun wakọ̀ yẹn lọ sí báyìí ọkọ̀ takú lójú ọ̀nà olùdókòwò ẹjọ́ ẹ àti sinmi ọ̀nà míì wà báyìí tó ti wà báyìí tó tẹ́ pé rú èèyàn bàbá ní kò sí láì èèyàn nìkan lè mọ́ dáadáa bí òtútù bá mú ààrẹ bá ń tó olè páàkì pé ẹjọ́ mo ń bì ní àwọn èèyàn wà tẹ́yìn lọ ṣùgbọ́n náà mí bẹ tó ṣe wípé bó o dúró gba àwọn èèyàn ní dúró wọn ní dúró wọn parí kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí pọ̀ káwọn èèyàn báyìí irú àwọn ìrìn àjò báyìí kí ọkùnrin mọ́mọ́ dání irú àjò bẹ́ẹ̀ eléyìí ni tẹ̀lé tí a fọ́ wọn ṣe ibn Uthaymeen alayhi rahmatullah tí wọ́n pe àkíyèsí wá sí ثم بين النبي صلى الله عليه وسلم في حديث عمرو بن شعيب وانا بقى انا النبي صلى الله عليه وسلم من حديث عمرو بن شعيب أنا راكب شيطان وراكبين شيطانان وثلاثة ركب يعني من يسافر وحده شيطان bàbá mi jùlọ ẹni pé ẹni tó bá yẹ pé òun bá sábà kó sáà mọ̀ ẹja tíráàpù lóhùn nìkan pàápàá jùlọ níbi ọ̀nà tí ọkọ̀ balẹ̀ sí gbérúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣètọ́nù òjìnà sí o wàlẹ́bí yusáfi wàlẹ́ ìsọmọ́ àwùsọ wà wà hídí ń ṣe tọ́ náà ẹni bá yẹ pé ẹnìkan oṣù ló ń bẹ pẹ̀lú ẹ̀ náà ṣètọ́nù méjì òníwọ̀n wàsàlẹ́ àtàtúrò kàbíyà ní lẹ́yìn tó mìíràn ṣọ̀yàfíì ọkàn balẹ̀ lórí ṣètọ́n lórí eléyìí wàá bá àìdán alàlhàbàr wà tẹ̀fíìr mi sáfàrí wàhálà bàbá ní eléyìí fi yẹ wa wípé ìkìlọ̀ ló jẹ́ ká má máa dá rìnrìn àjò wàkàdárìkà mi sábà ìsinmi wàsálàsá wàsálàsálàsá ṣùgbọ́n tá a bá pín mẹ́ta kò sí láì fún Allah subhanahu wa ta'ala kí ó ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà eléyìí tí bàbá fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni wípé hadisi afọ́ abu sa'id àti afọ́ abu hurairah wọ́n ní anabi sọ àmàrà musafirin anabi pa gbogbo àwọn tó bá ń rìnrìn àjò láti wípé ìdá sáfàrú tẹ bá ń rìnrìn àjò tẹ pọ̀ à ń yọ amíru àhàdà òní kí ẹ fi ẹnìkan ṣe atọ́kùnrin yàní yọ amíru na wàhídà mínú yàtàwálà tẹ̀lé rọ̀hún ẹni ẹni ó máa ṣàkóso ìdarí ìrìn àjò náà yakul yóò máa sọ pé nọ́dà ẹ̀díkà lọ báyìí nọ́dìlì ẹ̀dá àjọkùn bí nàtàwádà ẹ̀dá sàlọ̀ ọ̀la bí nàtànáwọ̀ làṣà ọ̀yà oúnjẹ alẹ́ títí ẹ̀dá jẹun níbí. agbọ́dọ̀ fọ̀rọ̀ yẹn sẹ́nu ẹnìkan wọ́n máa ṣùgbọ́n àdáyé lẹ́yìnlá wùdídà ẹ̀lẹ́kùnjù àmìrù wàhídán sọ̀rọ̀ àmúrùhùn fàwùdọ̀ tí ò bá ti jẹ́ pé ẹnìkan la fọ̀rọ̀ sí lẹ́nu ọ̀rọ̀ ó kí ni o yóò ti fàwùdọ̀ yóò dùn gbọ́n mi sí omi òjò ilé ọ̀sọ̀ọ̀sẹ̀ ilé ọ̀sọ̀ ẹja gbómi ẹja jẹun bí ẹja jẹun bí ẹja jẹun olùdìbò yẹn yòókù fẹ́ra ni ṣùgbọ́n bí bá ti sọ̀rọ̀ fẹ́nìkan lẹ́nu òòrè tó pọ̀ wà nílẹ̀ làbúdà min amiri yatawalla amrahum abúdọ̀ ni olórí tí ó mọ̀tò tó àlámọ̀ lórí nàìjíríà bàbá rí wà fọ́ọ̀lù hadith wọ́n ta bá wo ọgbọ́n dàbí sí i a rí gbá na hadal amir ida ọrụ bụ ụhụ àtùhù tí gbogbo bá ti yọ́nu ti pé òun sọ lórí wa ọ̀rọ̀ yẹn ní ká fi ma yàtọ̀ alákùnbí mọ̀sọ́ ilé ìsáfà in tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àjò ní o so ti torí pé aláṣẹ ló jẹ́ lórí ọ̀rọ̀ àjò fọ̀làtẹ́jìbùtọ̀ àtùhù kò jẹ́ dandan kátẹ̀lé lórí ìyẹn o kalmasail khasat bil insan àlámọ̀ èyí tó jẹ́ pásọ́nà sí ọ kọ́ wá ní òmìnkébè àní mo pa ọ́ láti kọ̀yàwó rẹ̀ sílẹ̀ yóò ní àwọn ìrìgbó àdúgbò yẹ pé lórí ìrìnàjò tá a wà yóò gbogbo obìnrin tó bá ti ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ fi tómi létí o torí gbogbo mọ àdámọ̀ èyí náà kí ni kọ́ mọ nǹkan oṣù wọn ní ṣe pẹ̀lú ìrìnàjò ṣùgbọ́n ó lè pàṣẹ wípé tó púpọ̀ ẹ̀yìn omi tá a jọ ìrìnàjò yìí o ibi báyìí ní kẹ́ ẹ dúró sábà jẹ́ kí o ibi ní kẹ́ ẹ dúró sí o wọ́n gbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ torí pọ̀ ńlá láṣẹ ṣùgbọ́n àwọn nǹkan tó wà pásọ́nà sí wọn tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò yẹn kò láti lè wọn lórí ìgbà yẹn gẹ́gẹ́ bí àfọ àṣọ kébí kò fẹ́ míì gẹ́gẹ́ bá ti ṣe lálàyé fún wa sọ̀láyé han ó ń fi yé wa wípé mùsùlùmí ọ̀rọ̀ wa ó gbúdọ̀ létò tá a bá ń bẹ ní orí ìrìn àjò ní báàdì àwòyá tó wáyé pé tàbá wà lórí ìrìnàjò ọ̀rọ̀ wá gbúdọ̀ létò bó wà tàbá wá wà nílé ìdàkúnnà mọ̀kèmí tí a bá wà nílé táàsì lórí ìrìnàjò wọ́n yẹ ká ká ní adarí tí ó máa darí wa adarí tàà ń sọ yìí èyí tó ní ṣe pẹ̀lú tá ni o kì ṣe adarí gbogbogbò torí pé níbi àṣìṣe tún ṣẹlẹ̀ lénìí ní pé bóyá kankan wá nìkan ṣe adarí ẹ̀ di aláṣẹ gbogbogbò lẹ́yìn lẹ́ eléyìí kọ́ nìkan tí à ń sọ gbé pé yóò nìkan máa gbà lọ́wọ́ bó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ gan o gbúdọ̀ kọ́ gbàṣẹ lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí kọ́ ní nǹkan tá à ń sọ mùsùlùmí gbúdọ̀ wà ká lè dènà sí fọ́dọ́ masjid àní imam ní mọ́sálásí mọ́sálásí ní lajina ní kọ́mítì gbogbo àwọn nǹkan yẹn ètò tó ní í ṣe pẹ̀lú tá à ń ṣe yẹn ó ní kó sì lè ní ètò ṣùgbọ́n tó bá lè dúpọ́ sí ń kọjá ilẹ̀ tó di wípé ẹ̀ ń pàṣẹ wípé gbogbo àwọn tó ń kọjá lọ́jà tí wọ́n wo sọ dáadáa káwọn ìjọba rẹ̀ kó bílálà lọ́wọ́ ká ló máa nà wọn pé àmírù ló pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dùlé rẹ̀ àmírù ló wọ́ so òkè ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó mọ́sí àìsíwò sí wa ó sì fún wa ní agbóyé ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá ti máa ń sọ ní gbogbo ìjókòó ìpè iṣẹ́ mọ́sídù abdul allah subhanahu wa ta'ala kó mọ́ sí ẹ̀bọ̀n wa yọrí ẹ̀ kó sì bá wa ṣe kó sì fún wa ní ẹ̀mí gúngún àti àlàáfíà láti lè lo mọ́sálásí náà pẹ́ rahmatuliya arhamar rahimin mo rò pé account number detail ti masjid ọ̀nà ni Darussunna Islamic Foundation Mosque GT Bank 051 nine nine three four four five nine zero five nine nine three four four five nine kí ní àfikún ọlọ́njogún ọmọ fún ọ̀kan náà àwọn jọmọ́ wa Abu Ja'far ọjọ́ Allah subhanahu wa ta'ala kò sí ọmọ náà ní ọmọ alálùbáríkà